إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 أعاذني الله وإياكم من الضلالة أصغرها وأكبرها adúgbàfọlù ọba wa alekun kẹ Ọlọ́run àti àánú rẹ̀ ọmọ bá nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé lánàá ànábì náà tá à ń pè ní súnà tí ó fi dijọ́ gbèǹde àlùkìyàmà olùwàmọ́sá àjáwa náà máa bẹ́nu wọn o àmín. ẹ̀yin ọmọ ìyá mi jàmá mùsùlùmí tá à ń gbọ́ kútúbà tòní. arára wa létí nípa ọkàn nípa ẹ̀mí àtàwọn àrùn tí máa ṣe é èyí ò ní jẹ́mà tó kọjá. kámá wàá dàbí ẹni tó júwe àrùn tó ní ẹ máa wóògùn rẹ̀ kí a ṣàlàyé fúnra wa lónìí

tóbi dórí anabuwa muhammad sallallahu alayhi wa sallam hum atibba'ul qulub àwọn ni dókítà ọkàn àwọn ni dókítà ẹ̀mí ní ọjẹ́ mi àwọn sọ̀hábà orí bẹ́ẹ̀ méjì wá ti rí yìí torí pa nẹ́bi ti ní bí ọkàn ọba ti dá kò síṣẹ́ tí ó dá alárò ń tọ̀ idha salaha idha salahat salaha al-jasadu kullu wa idha fasadat torí náà la fi pàrọ̀ wá síra wa gbogbo àrùn tí ń ṣe wá lókè délẹ̀ ní àdáyẹrí ẹnìkọ̀ọ̀kan èyí tí ń ṣe àwùjọ èyí tí ń ṣe lé èyí tí ń ṣe lú ìpìlẹ̀ rẹ̀ ọkàn ni ọ̀dá o ọkàn làrún ṣe o alimami ibn al-qayyim rahimahullahu ta'ala oníbọ́lọ̀ ti dá ọkàn nú oríṣi ọkàn mẹ́ta lọ́lọ́run dá al-qalbu salim wal-qalbul mayyit Ibn Qayyim mi láwọn ọkàn kan gbádùn alhamdulillah àwọn ọkàn kan ọ̀rẹ́ wọn kọ́dà àwọn ọkàn kan ti kú bó ti rí nù òun la fi wí fúnra wa ń jẹjọ kára wa létí al-Imam Wahab ibn ó ní mo sì mọ̀ bí n bá rí táwọn èèyàn ń sunkún jọ mo ti gbájú èmi ò rí kí wọ́n sunkún pẹ́ kú lára ẹnìkan rí ó ti tí bọ́dì ọba wulo ma ta n pe pè onígbà ni làwọn rẹ̀ ẹni ọmọ wú ẹni ti kú ọdún mẹ́wàá sẹ́yìn nǹkan gbé bọ́dì kì osi kò síbẹ̀rù osi kò sí ti ọmọ gáìdì ìwà ìṣe ọ̀rọ̀ mọ́lára rẹ̀ nǹkan gbélé ayé ọ̀hún kì náà ni torí náà dákun jama mùsùlùmí ọlọ́wọ́n ọ̀fọ̀rọ̀ kan kò mú kékeré lọ́jọ́ jẹ́ pé àwọn ànábì ọlọ́run iṣẹ́ pàtàkì táwọn ànábì ọlọ́run wá ṣe ọ̀nà tazkiyatul qulub wọ́n wá kọ́ ọkàn ọmọ ànábì ádámù mẹ́ni àìmọye àyà nù al-Qur'an al-Karim bóòlù ọlọ́run tí ròyìn sí àwọn ànábì ọlọ́run yu'allimuhumul kitaba wal hikmata wa yuzakkihim wa yuzakkihim wa yuzakkihim wọ́n ṣàlàyé hekima fún yín wọ́n sì fọ ọkàn yín mọ́ ọkàn tó dọ̀tí ò ṣe é sin lọ́run ọkàn tó dọ̀tí ò ṣe é gbáyé rọrùn òun ní gbogbo ewu gbogbo aburú táwọn ilé àwùjọ lónìí ìpìlẹ̀ rẹ̀ ọkàn máa nẹ́bí adama lọ́dọ̀tí o ọkàn máa nẹ́bí adama lọ́rẹ̀ o ẹ dákun kó tó wá di pé ọkàn ti ẹnìkọ̀ọ̀kan kú torí bẹ́ẹ̀ yẹn bá ti kú sẹ́mọ̀ bẹ́ẹ̀ yẹn náà ò ṣe é jí mọ́ ẹni ọba ti wá ṣe tiẹ̀ débi tọ́kàn rẹ̀ bá kú ànábì láwọn lọ́lọ́run ní kálá báàlì rọ́nà alákòló bí i mẹ́kánù yẹ pẹ̀lú ní tí wọ́n fọwọ́ ara wọn fà ó ti pa ọkàn wọn ó ti dí ọkàn wọn nǹkan kan ọwọ́ bẹ̀ mọ́ ọlọ́nkọ́ má jẹ́tì wo débẹ̀ o àmẹ́dàkùn ẹja wa náà tàparadà ká wo kí ni ń fi ọkàn wa a sọ fún wa pé nú àrùn ọkàn òun ni kèé ta kí ni wọ́n sá máa bí àbí tẹnìkan bá ń da mọ́rọ́dún mi ní àmúrọ́dún kùlù kéèyàn ojú ń bínú bá ah, ah, ìbínú iná sáni ẹlòmí ò ní bí a bá bínú tán wọn máa da mi tútù lé wọn lórí wàláyé ọkàn lọrẹ bẹ́ẹ̀ bá jó ń gbéraga marigold kọ́ni ọ̀rẹ́ lọ́kàn ni bẹ́ẹ̀ bá jọ́ lọ́rọ̀ àlùfàǹsá ọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́nu wàláyé ọ̀rẹ́ lọ́kàn ni bẹ́ẹ̀ bá ń kówó olówó jẹ tí ń mú nǹkan míì má tiẹ̀ afúnra wa lẹ́gbàá kó ti ń gbé òní pé ọkàn tó gbádùn kò ní í ṣe bẹ́ẹ̀ torí náà bàbá máa ń bí tá à ń lọ gbogbo àwọn oògùn tá à ń wá sí yí ọ̀ràn o àfi ká tún ọkàn ṣe o ọlọ́mọ́sà tún ọkàn tèmi àtẹ̀yìn ṣe torí náà kí làwọn ọ̀nà tọ́lọ̀ ń kọ́ wa táwọn òjíṣẹ́ ọlọ́run náà fi mọ̀ wá tá a fi fọ ọkàn mọ́ ẹ̀rá kọ̀ọ̀kan bẹ́ẹ̀ òun ni tí mo kéwòn àyà fún yín ni àwọn ànábì ọlọ́run kéwòn nìkan kan wá kọ́ yẹn. àwọn anabi ọlọ́run kọ́dà anabi wa muhammad sallallahu alaihi ẹ̀sìn ìbáàdà nìkan kọ́ wa kọ́yàn anabi ọlọ́run ṣe ọ ni mójútó àwọn ọkàn gbogbo àfa tó jogún àwọn anabi ọlọ́run lónìí mélòó lẹ̀ mójútó nú àwọn ọkàn kò sí mọ́ ó gbogbo àwọn tẹ́ fẹ́ jọ ni àtẹ̀yìn ọjọ́ wọn kí ni tí àwọn sálàfù ẹ lọ wo tíra táwọn sálàfù kọ kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn akọ kìtàbù àpè ní azuhud amradul qulub gbogbo ntí wọn máa purify ọkàn kó n bí kéétà kó n bí bínú kó n bí tẹ̀m̀bẹ̀lẹ̀kún kó n bí ọ̀tẹ̀ gbogbo rẹ̀ làwọn sálàfù mójútó ẹ dákun àkọ́kọ́ àkíyèsí nu fáwọn àlùfáà àtàwọn ọmọ kéwù náà. kéwù pọ̀ lónìí kò sí bẹ̀rù ẹnìkan sọ fún mi níjẹ̀jọ́ àbí nǹkan ọ̀rọ̀ kan lọ́kàn rọ̀ òun kàn wí ọmú lágbèjúwe wa ni àmọ́rọ̀ ń bẹ́ ń bẹ́ ó ẹ kankan kan sí òun pé òun ọ̀dà òun ṣe ara ẹ̀ ní ara ẹ̀ ní bọ́kàn bá dáa tí ó ní ẹwọ tó sì múra kankan sí òun òun ṣe dídíà òun gbọ́ òun ó túnra òun ṣe àmọ́ jìnnà ìjọba lò bẹ́ẹ̀ ti rí wọn ó tóun mọ̀ àfi ká wá bá ti fọkàn wa mọ́ ara ń sẹ́ta àwọn ànábì ọlọ́run wá ṣe nù ní ara sẹ́ta àwọn sálàfù wá ṣe nù rahimahumullahu ta'ala ẹ dákun gbogbo ẹni tó láwọn tí ń gbọ́rọ̀ sí i lẹ́nu tí ó máa pa àwọn èèyàn ẹjẹ́ tó kó ń bi gbogbo àrùn gbogbo àmúrọ́dù tí í ṣe ọkàn nínú àwọn oògùn tá a lè sà sọ́kàn tó dọ̀tí ọkàn tó rẹ̀ àtẹ̀yí tó ti kú àbẹ́yí tó fẹ́ kú kamalul mahabbati lillahi wa fillah kamalul mahabbati fillahi wa yẹn bá nífi ọlọ́run tààrà ọkàn rẹ̀ ọgbà nù bẹ́ẹ̀yàn bá nífẹ̀ẹ́ ọlọ́run bó ti yẹ kéèyàn fẹ́ràn ọlọ́run kò ní rí ọkàn ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá wí ni. walladhina amanu ashaddu hubban lillah ọlọ́run ní kọ́lítì àwọn mùmìnì walladhina amanu ashaddu hubban lillah ẹnìkan ò ní fẹ́ràn ọlọ́run tó wọn àwọn ni wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run bí ebi nífẹ̀ẹ́ ọlọ́run rẹ níbẹ̀rù ọlọ́run rẹ ó ti jáde iná ni ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba ìfẹ́ràn ọlọ́run nífẹ̀ẹ́ tààrà àràǹtí máa bí sí yàrá ni wakamalul mahabbati fillah bàbá tí wọ́n fẹ́ràn ọmọ ẹ̀dẹ́ èèyàn náà bí kò fẹ́ràn yẹn torí tọ́lọ́n má fẹ́ràn rẹ̀ nítorí nǹkan mi torí tó ń torí ẹ̀ fẹ́ràn rẹ̀ ni bọ́bá ti yẹ àbó dínkù ìfẹ́ rẹ̀ ó di nǹkan mi gbogbo àrùn tí ó yẹ kó wà lọ́kàn rẹ sọ́mọ ẹ̀yà rẹ mùsùlùmí yóò máa wá wọlé torí náà dákun ògùn ẹlẹ́ẹ̀kejì nù kamalul mahabbati lillah wa kamalul mahabbati fillah qira'atul qur'an wa tadabburu ma'ani nítorí wo àwọn sọ̀hábí sànù kéèyàn máa kí alukurani kó sì gbọ́n tí kurani ń wí mélòó nù wa ló lè sí alukur'an kẹrìmù lónìí ẹ máa gbọ́ nù tàn pé wọ́n ń ké kur'an lọ́wọ́ ẹnìkan sì sunkún sunkún sunkún bẹ́ẹ̀ bá lọ mẹ́kà tẹ lọ mẹ́dínà yìí tẹ lọ hajj ẹ máa gbọ́ tí màmú ọ máa kírun tí ó bù ẹ kún tí kò máa ń tọ́lọ̀ ń wí ní sunkún ẹ máa gbọ́ táwọn èèyàn máa wú wọ́n máa sunkún bí ìgbà tọ́fọ́ sẹ̀ wọ́n nígbà tí màmú kéwú débi tí ọkàn wọn wà tọ́ọ̀tù kùránì ọ̀tọ́ ti ọkàn mọ́ ẹlòmíì ti lórí irun aláwọ̀ akbaru nìkan ni ó fi rán jíga ọmọ ìdíyà òkú ìdíyà ẹlẹ́kùn fi fèsì olúwa sọ kalẹ̀ láwòrán àbí ama wa pé kùránì oní ń tèmi kùránì tèmi kùránì tèmi ńtọ́lọ́ sọ kùránì kalẹ̀ fún kàn sọ kalẹ̀ kó lè wá fọ ẹ̀mí kó lè fọ ara mẹ́ni. ẹ̀dàkùn ẹni tí ọ̀gbọ́n tí kùránì ń wí kùránì ò lè fọ ẹ̀mí rẹ̀ torí ẹ̀dàkùn ìmọ̀ràn kọ́dà bó ṣe júṣù nìkan wá translation tó bá gbọ́ ọmọ kánlé rẹ ọlọ́run ní bọ́ sọ̀rọ̀ bá ti bára wa dà lónìí yìí ẹlòmíì níjọ́ tí bá ń kó mọ àbí bá ń ṣe ìyàwó nìkan ẹ̀dàkùn àwọn mọ́sálásí mi ń jọ jímọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ látàárọ̀ àwọn ilé epo ní abá gbórin látọ̀sẹ̀ kankan lẹ̀ nígbà bá wá díjọ jímọ̀ wọ́n wà kúránì pétọ̀ òní jímọ̀ gbogbo ẹni tí ń bá ń lo kúránì báwọn kò lè ṣiṣẹ́ tọ́lọ̀ ní oṣù àfi ká wá dandan kíkọ́ ọjà àfa ẹja kílíà rẹ̀ ẹnìkan ò pé dandan di mọ́ dàgbàdé yìí pọfẹsọ ọlárò ní ìṣẹ̀ṣẹ̀ wa máa lọ ké kúránì ẹnìkan ò pé ọ lọ lọ lé kéwù ń ti pa bọ́ bá sì lọ náà dáa gbogbo àwọn sọ̀hábà tẹ́ ń gbọ́ ní àgbàlagbà wọn kéwú o abubakar siddiq umar radiyallahu anhu abu kuhafa tó bí abubakar siddiq àgbàlagbà gbogbo wọn kéwú àìdàgbà ama sàwó sàwó nìkan kọ́ àìdàgbà mẹ́sìn ọlọ́run àmì rí ìta àti ẹ̀wí ń pa tazkiyatul qulub ntí ọ̀fọ̀ ọkàn rẹ̀ má kò le tó bá wọn bọ̀ bá nílé kéwú lọ kìí sọ̀ràn àmọ́dàkùn wà ń tọ́ máa fi gbọ́ kí lọ́lọ́run wí ọlọ́run ti ti ṣe rọrùn lónìí ọ̀fẹ́ ṣe dé ọ̀hún láyé tí wọ́n ti túmọ̀ Al-Kùránì wáyìí tí ọba mọ̀ léde tiẹ̀ kọ́dà bí ò du èyí tẹ́ ń pè ní iṣu kan àbí iṣu méjì lọ máa gbọ́ntọ́lọ́run wí yóò ní tí ó ṣe lára rẹ̀ àtọkàn rẹ̀ aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin. فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين عباد الله من من العلاجات النافعة الناجعة الناجحة لأمراض القلوب كلها مراقبة الله في السر والعلن ẹ̀rínú tí ó sógun ọkàn àti ọkàn tó ṣẹ̀ṣẹ̀ rẹ̀ àtẹ̀yí tó ti ń múra àti kú òun ni kéèyàn ọmọ jẹ́ pé bá nàbì ti wí nù hadithi kan pé ìwọ gbà lọ́kàn rẹ̀ pé fa innaka illam takun tarahu fa innahu yaraka ńláńlá ni ànábì ní máa wulẹ̀ bọ́ ọba sí ń bi tẹ́nìkan ti ṣe wáàsí fún ọ wọn náà tó wáàsí fún rẹ̀ bọ́ ọba já àfáà ìwọ náà ẹnu wọn bá tó fi firi láyé àti lálùkìyàmọ agbára rẹ kà lànàbí ṣe gbé píríncípù nìkalẹ̀ pé gbogbo bí ọba wà ọwà nù ilé rẹ ọwà ń bi iṣẹ́ rẹ ọ̀rìn lọ lójú títì ọwà ń bi tẹ́nìkan rí ọ ọwà ń bi tójú ẹnìkan ò ọ máa bira rẹ pé bí n bá jẹ ẹ̀rọ ọlọ́run ṣé kò rí mi ànàbí lọ tán ó ti tán nítorí òbí máa wo rẹ̀ ìtànú o bẹ́ẹ̀ni rẹ̀ bá ro aburú kan òbí rẹ̀ pé ní bá wá ṣe ń tí ń pé kí n ṣe yìí an-nafsul ammaratu bis-su ọlọ́run láwọn ẹ̀mí kan ń bẹ àwọn olóore tí wọ́n pa ẹni tí ń bẹ lára wọn láti rẹ̀ aburú wọn máa kọ̀ aburú ẹlòmíín gbégbé sí ayé bẹ́ẹ̀ lónìí gbogbo ojúmọ́ ayé rẹ̀ tó bá jí tàlá dìtẹ̀ rẹ̀ lónìí wàláhì làbí ṣètọ́ni lu àwọn ẹlòmíì débẹ̀ ta ni ń dáa fún tàájì ó ṣubú gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ọkàn ni o ànábì ní bọ́ bá wá fẹ́ máa wo rẹ̀ sàn máa bí rẹ̀ àtẹ̀rọ bú àti iṣẹ́ bú pé ah, bí n bá tiẹ̀ wá ṣe léyìí tẹ́mi ò rí ọlọ́run sẹ́mọ̀ pé níta ànábì ń wí ni pé ta ni wọ́n bí dánú wa bórí ọlọ́run báyìí kọ́ máa ṣe ń tọ́lọ́run ọ̀fẹ́ èyí tó kéré jù ní pé bá ọba ọlọ́pàá orúfin ọlọ́pàá àbí road safety man dúró níbi traffic light ìwọ jáná ọ̀sẹ́nìkan tí ó rúfin bọ́ba rẹ̀ ní tí ó mu níta ànábì ń wínú ànábì ní tọ́lọ́run wá kọjá báwọn mọ wá bí rẹ̀ gà á tí ń bá jẹ ìrọ́lọ́run báyìí bí ọlọ́pàá ṣé kò rí mi wàláyò rí ọ. فإنك إن لم تكن تراه فإنه يراك ara ogun déyàn sàtọ́kàn tó bá rẹ̀ nù ó ومن العلاج النافع الناجع الناجح محاسبة النفس aranta banu tàwọn asalafu sọ́ọ̀lì ridwanullahi alayhim wa rahimahum kìí ṣe kéwu sálàfù nìkan lọ́yẹ̀ká ké ẹjá ké wà wọn ẹjá ké bò wọn ti gbáyé inú síyàrá àwọn sálàfì ni pé ọ̀kọ̀ọ̀kan wọn ló nígbà tí máa ṣe ìṣirò sí ààrẹ bẹ́ẹ̀ ni kó tó dijọ́ tọ́lọ́wọ́n tẹ lálùkì yá mọ̀ pé wọn náà ló ṣe báyìí wọn a máa create time láwọn kan ọlọ́run kan pé ee èmi náà mo ṣe báyìí èmi náà mo ṣe báyìí ẹlòmíì ó sunkún wọn ní látàlẹ́ tí àṣùbà ni ọ̀fẹ́ lọ kí ní òbí nojúmọ́ gbogbo ọ̀nà tí wọn náà bá lè máa put ara rẹ into that step kó tó dá ìkìyàmọ̀ torí ọ̀kan ọ̀pamọ́ fọlọ́run o àmọ́ ẹ̀rọ ọmọ bàyàn náà nínú àwọn àlùfáà wa ń gbà tá a wà ní ilé ẹ̀kọ́ ní Madina Nabi sallallahu alaihi wasallam bàbá náà sọ fún wa pé gbogbo ti ń jẹ́ kọ́ máa nẹ́bí adámọ̀ kẹ́sì ọmọ di gèlètè kí wàá bu ọmọ pọ̀ nù rẹ́kọ́ọ̀dù òun làyè máa ṣe kíni òun làyè máa rí pé ó di iye báyìí bàbá ìwà ni wọn náà bá fẹ́ kan sọ́dọ̀ kọ́ ọ fi ápò káàkiri tó ọba ti parọ́ kan ọ̀kọ́ kalẹ̀ ńjọ́ tó bú ẹnìkan ọ̀kọ́ kalẹ̀ bi bídíà kan ńtọ́lọ́wọ́n ọ̀fẹ́ ọ̀kalẹ̀ níjọ́ tó ń lọ bí sàárè tó ń lọ pé òkú tó ń ṣe kalẹ̀ àfáà ni bọ́bá wa dẹ́yìn oṣù kan wọn náà ti rẹ́kọ́ọ̀dù wọn kọ́ wa wò pé ó di oṣù mélòó tí mọ gbé láyé bọ́lọ̀ ń bá gbogbo gbogbo ń ti ń gé ẹ̀mí ò kí tó ń kálukú di aláyà kékeré bí òun wa o. àmọ́ àwọn sálàbù àwọn gbọ́n inú ọgbọ́n táwọn gbọ́n ni pé bọ́ bá dẹ́kọ̀ kan wọ́n á ṣèṣì ro sí ara wọn èyí tí wọ́n bá rántí ẹ̀rọ ọlọ́run máa bá yàn léèyàn bá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀rí nu tó dógùn fárùn ọkàn tó bá rẹ̀ musahabatu salihin gbìyànjú àwọn ẹni rẹ̀ ni ọmọ bá rìn yóò bá ní ẹni ọba bá já rìn yóò ṣe kí ni yóò jẹ bẹ́ẹ̀ gbìyànjú gbìyànjú kọ́dà bẹ́ẹ̀ ni eré lé ọtún súnmọ́ ọ̀sánfà nílá rẹ̀ àmàdánwò tó wọnú eléyìí lónìí ká tètè yan torí ká mẹ́jà ń bá àwọn ẹni rẹ̀ náà àwọn àlùfáà wọ́n lé àwọn èèyàn lónìí pé ẹ má wà ìfẹ́ ńgbẹ sọra yín dọ̀tẹlẹ̀ múyé fún wọn ẹ máa wo àfáà bí ìgbà tí màláìka ni kò níbi ó kù sí. ẹ̀ẹ́dù téèpù sápò lọ́ọ́bà fa ibi ọba ti sì yí ẹgbẹ́ lórí nẹ́ẹ̀tì ọlọ́jà àwọn náà máa lé yín àmọ́ ó tún gbogbo wa ṣe yọjà wọn àlùfáà náà ní sùúrù ọ̀pọ̀lọpọ̀ ń dín láyé lónìí àkóbọ̀ wa ara wa ni ànẹ́bí ni a bẹ́ẹ̀ ara tó sì lè la ọkàn tó lè fọ ọkàn mọ́ oníkọ́ ọmọ rìn ẹni ọlọ́run àmọ́ pé gbogbo ẹni ọlọ́run èèyàn ni kì í ṣe màláíkà màláíkà nìkan ni la ya'suna ma amarahum wa yaf'aluna ma yu'maru àwọn nìkan lọ́lọ́run láwọn ò lè tẹ lọ́run torí náà ẹjẹ́ àkíyè sáàrin ìlẹ̀ náà ìmọ̀ fọkàn mọ́ qira'atu síra wàsíyàrá sálàfì wàsíyàrá sálàfì sọ̀lẹ̀. inú tó ń wọ́n láwùjọ lónìí ọ̀nà mélòó lẹ ti gbọ́ táwọn èèyàn ń pé kéwù tá a fẹ́ ké lónìí òun ìta nẹ́bí sallallahu alaihi wasallam ṣètò ni fi dàrú mọ́ wa lọ́wọ́ ọ̀dà kákétà àfa àlámẹ́yìn kámọ̀ gbèsè ayé àfa làkásẹ̀gbè àmẹ́ta lọ gá àfa òun là nẹ́bí sallallahu alaihi wasallam ìtàgbésí ayé ànẹ́bí dọwọ́ ẹ ọlọ́run sì ṣe dáadáa lónìí wọ́n tẹ̀yìn náà lè bó kọ́dà yorùbá rẹ̀ ń bẹ báyìí la ànẹ́bí gbáyé báyìí bá mọ bá bọ́kà ànẹ́bí ti dá tó sọ́mọ nìyẹn a sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa torí náà ẹ dákun inú mọ̀ràn mi fún yín bẹ́ẹ̀ yẹn bá fẹ́ fọ ọkàn rẹ̀ mọ́ ọkàn tó dọ̀tí ọkàn tó rẹ̀ òun ni máa kàtàn gbèsè ayé ànábì máa kàtà àwọn tó tún gbẹ̀yìn ànábì náà táǹpẹ̀ ní sádàkù sọ̀yẹ̀ owó báwọn ti gbáyé ó yàtọ̀ gédégédé ọ̀pọ̀lọpọ̀ tó ń kálukú ti ń gbáyé lónìí kọ́dẹ̀ nu ẹni tí ń pèrè láti bá àwùsálà nínú tá a fi fọ ọkàn wa mọ́ òní ká máa kàtàn gbèsè ayé wọn kàkà báwọn ti bá ọmọ nìyẹn lò rahimahumullah ta'ala èyí tó jájú òun ni mo wí fún yín ni òun lọ já gbogbo gbogbo àlùfà òun là nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam torí bẹ́ẹ̀ lómi náà bá kàtà àwọn àlùfà èyí tó bá ẹnu rẹ̀ mu nìkan ni ọkà ni ọmọ lò àfà tó dó ní bínú ọlọ́run dá bínú mọ́ ẹni àfà tó dó lọ́rọ̀ tó le ọlọ́run dá yẹn mọ́ òun ni amẹ́ni tọ́lọ́ ń pè ní alimasalul ala àpèjúwe tó péjú òun là nẹ́bùa Muhammad sallallahu òní bọ́ bá fẹ́ rí conflict ń bi ìtàfà kan àti tàmínẹ́bì ju tàfà alẹ́ tàmínẹ́bì ni ó mú àti bẹ́ẹ̀ lónìí lọ́pọ̀lọpọ̀ nínú tí ó sì wọ ọkàn wa sàn ni ó nì abẹ́rẹ́ subhanahu wa ta'ala gbogbo àrùn tí ń ṣe ọkàn wa ọlọ́mọta wò wá sàn o ọlọ́mọdé ọkàn wo kú o ọlọ́nkọ́mọta gba ìpẹ́ wa o ọlọ́nkọ́ gba foríjìn wa o ọjọ́ ti lọ ní inú táwọn àlùfáà wí náà ni pé at-tawbatun nasuh máa túbá máa túbá máa túbá nù kí máa fọkàn mọ́ ni yóò máa jẹ́ ọmọ wa rẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam onimuni bẹ́ẹ̀ bá ń kàtà gbèsè ayé anabi yóò gbádùn anabi lọ́lọ́run sọ fún pọ́lọ̀ ti forí jìn ọ́ mẹ́ta kọ́ dámẹ́ mẹ́nzàn bí kàwá mẹ́ garanti olókùn anabi yìí náà ìtumọ̀ ẹlòmí ọ̀gbọ́n tí mo wí o ọlọ́run lòun forí jìn anabi àtẹ̀sẹ̀ rẹ̀ tó ti lọ àtẹ̀yí tí ń bọ̀ kí ànábì yìí náà lọ́wọ́ sọ pé ní ojúmọ́ kan ò ní mọ́ àfi kí n tọrọ àforíjì nígbà ọgọ́rùn-ún àbí kó jù bẹ́ẹ̀ lọ ẹni ọlọ́run lóhun ti foríjì sallallahu alaihi wasallam kí wàá ń tèmi kí ni tiẹ̀ kí ló gbójúlé ọlọ́mọsá àtúnṣe wa o allahumma ansur man nasara hadha ad-din واخذل اللهم من خذل الإسلام والمسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم انصر الداعين إلى كتابك وسنة نبيك صلى الله عليه وسلم في كل مكان اللهم انصرهم على أعدائهم أعداء الدين إنك على نصرهم لقدير وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله رب العالمين الرحمن الرحيم الذين يؤمنون عذاب عظيم بما كانوا يقولون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا سمع الله لمن حمده

الله والسلام عليكم ورحمة